júbà kí n tó wọlé ajá òṣùpá mo bóde fọlọ́wọ́n ọba àgọ́ àlà mojúbà oṣù àwọn àgbákọ́ àgbákọ́ ọ̀tọ́wọlé láì júbà lọ́jọ́ sí wọ́n bẹ́ wọn lórí ọmọ gbaragada wọ́n láwọn láyà ọmọ kàràrà kí wọ́n tó pako tẹ́rẹ́ sí wọn lẹ́nu kì í ṣe fún èmi ìyẹn dilé òdì ó dilé ọ̀tá ibà ni wọ́n fẹ́ níjú orin mi dọ̀la bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin tèmi mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí gbogbo ẹ̀yin màámi bá mi káàbọ̀ sí orí àkọ́tún ètò yín ètò tẹ́ ti ń retí ètò tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ ètò ọjọ́ òní Miliki Express lórí Orísun ẹ̀yin náà ti mọ̀ pé tẹ́ bá ti rí mi tẹ́ bá ti rí mi lẹ́ni thank God it's Friday <laughs> bẹ́bẹ́ tún ti fẹ́ máa ṣe kí ni bẹ́bẹ́ tún ti fẹ́ máa step up nìyẹn as usual ó ti yẹ yín ẹ̀yin náà ti mọ̀ pé fàájì gàlọ́ òun náà ni ó bá dé lórí Orísun láwọn ẹ má gbàgbé ni má lọ sùn lórí Orísun má lọ nàgẹ̀ lórí Orísun má lọ ṣe kí ni má lọ sùn <laughs> má lọ ṣe kí ni má lọ sùn torí báyìí báyìí báyìí báyìí ọmọ tẹ nífẹ̀ẹ́ sí jùlọ àyìnkẹ́ kújọ́rẹ́ ọmọ bíbí ni wọ́n fetefete small but might of Miliki Express loaded ìwé ọmọ tó ń fọ̀hún ó ti wà kíni ó ti wà online bẹ́ẹ̀ ni torí èmi náà ti rẹ́dì fún yín sẹ́pẹ́sẹ́pẹ́ figure eight òun náà ni mo dúró sí orí yóò ó ti yẹ yín orí Miliki Express tòní ẹ̀yin náà ti mọ bí mo ṣe máa ṣe fún yín máa fún yín ní entertainment news máa fún yín ní music video review máa tún ṣe kí ni máa tún fún yín ní social media gist gbogbo ẹ̀ pátápátá ló ti wà á lẹ̀ àmọ́ yín náà ti mọ̀ pé thank God is Friday lè ah ah ẹ kú ọlá Jímọ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí àdẹ̀kù ààwẹ̀ o àkú gbogbo àjíǹde ikú Jésù lágbára Ọlọ́run kò ní lọ lásán nínú ayé wa on to the next level Ramadan tún ni gbogbo ẹ̀yin mùsùlùmí wa láyọ̀ ni ó máa bá wa ní àṣẹ Èdùmàrè ẹ̀yin tèmi ẹ wò ẹ jẹ́ ká lọ jó díẹ̀ ti ẹ̀yin tá a bá máa padà dé ètò máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu orin wọn lẹ́wọ́ jó sí yé a sì máa pè é yín kò tí kàn yín kò tí kàn ẹ́ <laughs> kò tí kàn ẹ́ rárá ṣàṣì jókòó síbẹ̀ tó bá ti kùn ẹ́ ẹ́ mo máa pè ẹ́ ẹ jẹ́ ká lọ gbọ́ sí àṣìmápẹ́yìn kò tí kọyìn by Wande Coal tá a bá máa padà dé ètò máa bẹ̀rẹ̀ ní pẹrẹu ẹ má sùn lórí Orísun ọ̀fẹ́